المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين tó kí wo jàmá má bínú torí Ọlọ́run o pé ó pẹ́ wá díẹ̀ kádàrá Ọlọ́run ni adu kí ọmọ pẹ́ wá ṣùgbọ́n kádàrá Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ pa pé àwọn. àwọn ọ̀sẹ̀rẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́nìí tó tó tí ààrò ti tẹ́lẹ̀ tó wá kún etí mbẹ́lẹ̀ ó jẹ́ kí ó kọ́rọ̀ tó falẹ̀ díẹ̀ kwaligbọ́lá kó má ká lórí ní kọ́ọ̀lù kan bá wọlé ìgbà tí ọmọ ìyá tó pè mí tí ó bá mi sọ̀rọ̀ gbogbo ń tà ń sọ̀rọ̀ àti ẹ̀mọ́ bá ṣe sọmọ nípa pé mo ti gbọ́n pọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ àmì èmi ròyìn pé mi rò pé maitatu ni pé maitatu. ẹ̀rí tí wọ́n ń pè ní mayitatu ní òkúrú bété ẹran tó kú lọ́nà tá a lè gbà jẹ́ ẹ̀ ń pè ní mayitatu. òkúrú bété ètò máa wá dín máa jẹ mi tẹ́lẹ̀ kò jẹ́ mi ó tètè àmọ́ á tún pè mí ní àárọ̀ tí a tún wá fọ̀rọ̀ ẹ̀rin lè yí pé kódà ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé àwọn tó wò ó mọ́júmọ́ yìí lórí tẹlifíṣàn ìyẹn jẹ́ kí gbogbo sísẹ́mù ó change kódà mo kàn báwọn ọmọ sọ̀rọ̀ pítí lẹ́yìn ẹ̀ ibẹ̀ lọ́kàn sáà ń lọ sáásáásá ìyé wa kọlu àwọn program míì tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wájú pẹ́ẹ́ àtúwá ní àlejò látọ̀yọ́ àwọn màlúwẹ́kà tí wọ́n wá ń kí a fọ́dún nígbà tó káwa mọ́ lé wọn bá ti bá mi ń lé ni a bá mo ti àgbàgbé pé ń ewẹ̀ ń e múra pátá ilọ̀ múra balabala ńgbà sí ń bọ̀ ọlọ́run pa mọ́ gan àrígbósílò. ọlọ́run àkànbọ̀ gírígírí ìtújá pẹ́jẹ́ ènìyàn ọ̀rọ̀ ń sọ fún yín tẹ́gbọ̀ inshallah nítorí pé mìíràn wípé kò nídìí ká faka àṣẹ gbogbo èèyàn wọn ti tẹ́lẹ̀ tẹ́ ìgbà tí mi wá ń sọ ń sọ pé ntí òye mi ọ à wọ́n ti ní kíṣẹ́ẹ̀tì yẹn àbí nǹkan ń àgbọ̀ àwa náà ò sì sọ̀rọ̀ òsìpọ̀ máa kẹ́kọ̀ọ́ láàárọ̀ ìmúni náà nì tẹ́ bá ń kéle yín lórí pé ẹkọjúmọ́ ń tẹ́fẹ́ tẹ́fẹ́ ṣe ẹ bá fẹ́ ṣiṣẹ́ kí kọ́kọjúmọ́ tààrà ẹ má ẹ má ẹ má kàjẹ́ adẹ́rù àbí nǹkan lásán. iná nì lòun ní adó wí kàlàkàlà tó wí kọ́ jẹ́ pé èèyàn ò máa èèyàn ò mọ tí ń sọ ohun èèyàn ò mọ sẹ́ni ìsìn ni wọ́n fẹ́ èèyàn máa fẹ́ mọ̀ bó o sì lọ bó o lọ sọ̀rọ̀ tó o mọ̀ ń pa ẹ̀ dípò kó o tún nǹkan sí o tún bà nǹkan jẹ́ ni. ẹni tó pè mí láàárọ̀ yìí bóyá àwọn náà ti dé tẹ̀sílì báyìí. nítorí pé kẹsẹ̀tì yìí yóò máa lọ káàkiri àgbáńlá ayé kò ní jẹ́ ń dákọ̀ wọn bá pẹ́kán dìde kan sọ bí wọ́n ṣe sọ fún mi àmọ́ mùsùlùmí jẹ́jẹ́ tí wọ́n ní wọ́n àwa la gbaṣẹ́ máa sọ̀rọ̀ káwọn kẹ̀yìn ẹlẹ́ni sẹ́jọ́ àwọn ará ni wọ́n lè ń gbọ́ à ọkùnrin sáré àwọn àfa kí wọ́n dá wa dá àwa káyàjọ dá wa dára wa àjọ mọ́ra wa. àbí o àjọ mọ́ra wa kò sí tí wọ́n ṣe tí wọ́n tì náà o kò sí tí wọ́n ṣe fún o bọ́kà ronú wípé gẹ́gẹ́ oúnjẹ ìjẹ́ mùsùlùmí gẹ́gẹ́ rẹ̀ tí wọ́n sì níṣẹ́ wọn lọ́wọ́ tí wọ́n ṣe àfa oníwàásí ni bọ́kà fi ẹ̀rù bódò. ìmọ̀ wòye pé ọlọ́run ló níṣẹ́ bó sọ́nà ní ọdún yìí pé ọlọ́run ní ṣiṣẹ́ rẹ̀ áyà tá tá a tú ibi tó kù tí mo fẹ́ kà lónìí wàláì ọ̀gángan bí ọ̀rọ̀ ni. ala ìsìlẹ́mì rẹ̀ lánàá kákòjú rẹ̀ mi sẹ́kù lónìí ìlẹ́mì ẹ̀ ìsìmọ̀pẹ́ nìkan ó pè mí mo sì gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti gbọ́rọ̀ kàwé ìkàtó kónú àwẹ̀ rárá mo ti gbọ́ kódà Nàìjíríà kan ti pè mí òkèèrè náà ti pè mí ibi pè tí ẹ máa gbéra tí bá ń bọ̀ nàìjíríà ọjọ́ mẹ́ta yóò jọ ọjọ́ mẹ́ta màálù mẹ́rin márùn ní ogun ìjọ ti pè mí pé nǹkan bá ń ṣẹlẹ̀ sí nàìjíríà ṣe ti gbọ́ mo ní mi ì tí ì gbọ́ àwọn náà ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn yẹn ti ń fún lésì o àwọn afa ti ń fún lésì nígbà nìkan nìkan wọn sọ láàrin ìlú mo ní ẹ má tó ẹ má jì í òkú ọ̀rọ̀ ẹ má jì wọn àwọn yìí ò gbọ́ àwọn ilé wọn gbọ́ sí àtàwọn èèyàn gbọ́ sí wọn kàn gbọ́ ń gbọ́ yìí pé òkú ní ń sọ̀rọ̀ òkú lẹ́nu ni. Hmm. òkú ọwá ń sọ ọ̀tún ti ọ̀rọ̀ òkú lẹ́nu ọ̀rọ̀ ńgbà ń bá sọ gbogbo ha ẹ̀yin tẹ́ bá ti gbọ́ rí tẹ́lẹ̀ tẹ́ bá ti gbọ́ yí ẹgbẹ́ àti gbọ́. ọlọ́run ní sẹ́ẹ̀ ń dùn wọn náà nì fẹ́ kí ju ọ ní wọn nìkan lọ kẹ́lẹ́ máa pìtà yà. nípa pé ẹni má sì gbọ́dọ̀ wọn kéwú ìpè ní àfi ìsìn pé tó ọba takò wá ayé àtọ̀run rẹ̀ bàjẹ́ nìyẹn wọ́n dẹ̀ fún sáǹpù wípé lẹ́wọ́yá tí ẹ bàjẹ́ àwọn lọ́tọ̀ tàwọn tí ẹ bàjẹ́ àwọn lọ́tọ̀ tọ́wọn kó kí tí ẹ náà bàjẹ́ kún wọn tani àfẹ́ kí tó wọn bàjẹ́ ìdí àsìfẹ́ kan gbé wá tí wọ́n fẹ́ kára yí sí lẹ̀mí fẹ́ kan fẹ́ ntí a kéwù sí ni kékeré máa lò èmi dẹ̀ kan fẹ́ yẹn ká lo kéwù lẹ̀ ní ọ̀fẹ́ kan fẹ́ tí wàá ti tọ́lọ́ bá sàánú. amọ́lọ́tẹ̀ yìí èmi náà pàkéjì ẹ̀. ìní fún mùnàfíkì lọ́rọ̀ sọ àfi mùnàfíkì tọ́lọ́ títí ẹ bá fẹ́ ta pa kó sọ̀rọ̀ kí tiẹ̀ ó ta èmi náà ní mú ń tẹ̀ kí mú mọ́ lọ́tẹ̀ yìí mi ní mú mọ́ màá dààmú màá dẹ́ni tọ́sẹ̀ mú nìkan bàbá rí ẹni rí tó bírú rẹ̀ mí ní mú mọ́ wọn mọ́ náà tẹ̀ yìí torí bàbá tiẹ̀ nìkan kọ́ bàbá tiwa náà ni lábàlá àmọ́ lábàlá ẹ̀sìn ntẹ́gẹ̀ bẹ́ẹ̀ ni máa rojọ́ pé ẹ agbọ́ pé nítorí ṣe ọ̀dá ṣùgbọ́n ṣùgbọ́n ayọ̀ ṣùgbọ́n kò mẹ́ lọ́tẹ̀ yìí àwọn àwàdélẹ̀ lọ́tẹ̀ yìí nta aṣọ sẹ́nu kùn yóò ní aṣọ sí i. Akramakumullah ní àná àyà tí a tú nínú sọ́tù àyà àyà karùnlélọ́gbọ̀n ìkarùnlélọ́gbọ̀n. tí ọlọ́run sọ báyìí pé audubilahi mina saitani rajim bisimilahi rahman rahim. ومنهم ما يستمع إليك وجعلنا على قلوبه أكنة أن يفقهوه وفي آذانه وكرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلى أساطير الأولين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين àyà yìí ni a tú lánàá àmọ́ nígbà táwọn àfa ń ṣàlàyé lórí rẹ̀ níbi gbólóhùn ọlọ́run tó sọ pé. ata ịraja o kaiye jara dị l'ọdịka gbọdọ yẹ tọkọ igwe wọn ni igba aya olọngbọ bi a rigbogbo ọn a mi wọn o ni igba gbọ io wa ba wọn de yóò dá wọn débi kí wọ́n tún wá láyà lórí wá bá ọ pé àwọn bọ̀ jiyàn nípa ọ̀rọ̀ ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n mọ̀ wá fẹ́ yí ọ̀rọ̀ ọlọ́run sódì mọ́ ọ lọ. ẹ̀yin ajánásì múra lẹ̀ ń gbé ọ lọ àwọn abìkan nù kùránì láìpẹ́ yìí gẹ́gẹ́ bí tí wọ́n ní òkú gbẹ̀yẹn sọ mọ́júmọ́ yìí kẹ́lẹ̀ ma wípé ọlọ́run bá òdodo lọ́sọ igbóhun ìfọ̀nà malábòsí ń wá fi òmùgọ̀ rẹ̀ ìfihàn yìí ń fi àìmọ́ kéwù rẹ̀ ìfihàn yìí ẹn tí ọba ti lọ́rọ̀ lọ́hùn kì í gbọ́rọ̀ lọ́hùn yé ntọ́lọ́hùn ni pé wàá máa yóò mi yáde wàá máa láàyè yáde bá gbọ́ ìjáàdì lunaka wọ́n máa bọ́ jiyàn ẹni tó bá jẹ́ káfìrí yá sọ yí pé àṣà tí ìrùlẹ̀ awàlì náà ni ọ̀rọ̀ ọlọ́run yóò fẹ́ kọ̀ndẹ́mù Quran yóò fẹ́ kọ̀ndẹ́mù àdìsà nábì kí tí ẹ ó lè bá aráyè bá ah, ah, ah tí ìbá ṣe pé kọ́lọ́mọ́ kan tí ò da léyìn lórí ah, ibi ọlọ́run ẹ̀sìn lọ́wọ́ dé yìí kẹ́nìkan tún wá máa bẹ nínú ẹni tó lò mọ kéwú ó tún rò pé ipa tó ń bá tún wá là lára ẹ̀sìn ní ọ̀wọ́ apá ẹ̀sìn rẹ̀ ah, èló wọn ọba àwọn agbé fóńtọ̀ ná tí ò ní ná tán tó ń bá pọ̀ tí ọ̀nà tán tó ń tí a gbówó fún òní tán kápẹ́ wọ́n kọ̀ níbi pé kò lè na tán ṣé àìna tán díwọ́ kó ń ga ọ́ tán ẹnì tó fẹ́ kan ṣiṣẹ́ owó ẹ ń ṣiṣẹ́ owó fúnra ẹ̀ tọ́lọ́ndẹ̀ yọ̀ǹda owó fún níwọ̀n àbá tiẹ̀ tó jẹ́ ìmọ̀ àsìkò rẹ̀ bí Abíọ́lá ẹ̀dàkùn ń gba àsìkò Abíọ́lá tó sékọ̀ lọ àbówó Abíọ́lá tó sáájú ẹ̀ ni sọ́wọ́rọ̀ tó máa bẹ dígbìdò níní nígbà tó ń wá táwọn sówódádúó aláàjì wa ààrẹ wa aláàjì wa abdulaziz alisekola aláwo rahimahullah ṣe ń gbọ́ lọ́n pásìkò tó sí òkú mbẹ̀ ni njọ́ ààrẹ wa ń lọ ìrìn àjò tí ò dé tí ò ti débi sí yìí. ṣebí owó tí è ṣe pé ẹ wá gba nǹkan àwẹ̀ nìkan ibi forty million ní ọ̀pẹ̀ tí ń bẹ ń yàrá owó pọkẹtì wọn ní ìlú ètí wọ́n tọ́jú pa máa ń gbàtàwẹ̀ yìí ń bọ̀ bíi two thousand rẹ̀ hùn. owó àmúlò bíi tiẹ̀ náà ẹ mà ṣe òun two hundred million two hundred èmi náà ni ajikunle ń sọ fún nínú ilé rẹ̀ sí ni yàrá tí wọ́n ti mọ́ ni two hundred million ṣé owó yìí ò tó wá sọ pé à tí ẹ̀gbẹ́ ó dé kó tẹ̀ wá náà nǹkan tó máa lọ ààrẹ òdébọ̀wọ̀ yìí bí ọba fi kí ilẹ̀ kó tó lọ wọ́n jábẹ̀ ni ọlọ́mọjà bídìní lọ́mọ o àmín mọ́jà abẹ́ni tí ó bá sẹ́wà jẹ́ o àmín lábẹ́ ayé àyẹ̀wà gbọ́n tí kankan tí mo wá fẹ́ tí kàlánà tí mo wá fẹ́ kàlé ni tí yóò wá jẹ́ <clears throat> ẹ̀kọ́ fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ àti gbogbo àfà tí ma ń gbọ́ wa èmi kí mọ́ ọkọ́ tafsir bàbá wa òfẹ́ mi nà ń kà nígbà bàbá wa fẹ́ sàlàyé ọ̀rọ̀ kan nípa ayé yìí tí wọ́n fẹ́ pè wá sí àkíyèsí ńlá kan wọ́n ní wà mí ń fà wá ìrì áàbì ilé ayé kẹrìmà inú àwọn àǹfààní táyà alápọ̀nlé ìṣe fún wa ó ní pé annalè kò fàárọ̀ ìjàdìlú nàlè mùsùlùmí annalè kò fàárọ̀ ìjàdìlú nàlè mùsùlùmí àwọn káfìrí yóò máa bá wọn àwa mùsùlùmí yóò máa bá wa jiyàn yóò máa lọ́rọ̀ mọ́ wa lọ́wọ́ n hàn gbangba gbangba tí kálukú rẹ̀ ti gbọ́yé tí sì ń ṣe yóò ní rárá ẹ gbọ́yé ni kò yẹ kẹ́ ẹ ṣe bí ẹ̀há bí irungba àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí pé ìjáàlìlú nàbíyà wọ́n bá nàbí jiyàn ọ̀gá gbogbo wa. sallallahu alaihi wasallam wàyùjáàlìlú nàmánì tàbá ànàbíyà wọ́n sì máa jiyàn wọn ò ní yẹ wọn àní gbò tá a máa jiyàn náà gbogbo ẹ̀ ń bá tẹ̀lé ànábì wọn bá yín jiyàn wọn bá yín fà á bẹ́ẹ̀ gbọ́dọ̀ bọ̀ yín ni kò sọ pé ká kò lè tó bẹ́ẹ̀ yẹn. lẹ́kìn bàbá ní ṣùgbọ́n bilbatil lẹ́kìn bilbatil ìyẹn tí wọ́n ń jà yìí irọ́ ni o irọ́ ni wọ́n gbé wá o wọ́n màmá ni o wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi irọ́ bí bòdòdó jẹ́ ni o bàbá ní lìyúdí àdúbì ilé akọ ni o lìyúdí àdúbì ilé akọ wọ́n fẹ́ fi irọ́ yẹn wọ́n fẹ́ fi pa òdodo mọ́lẹ̀ wọ́n fẹ́ fi pa òdodo rẹ wọ́n fẹ́ fi pa òdodo rẹ ni o wọ́n sì mà pé òdodo yìí hàn. nurse ni ka ma wa nkan kan si lẹsẹ. walakin liba sira sɔyba la ha kala de huwa halihu ana nasira lahu ama ɔba aleke ɔla ɔwa fun gbogbo ɛnba gbododo lɔ pé ìwọ tó wà lórí òdodo yẹn máa dunnú kalẹ̀ ìwọ lọ laranṣẹ́ ìwọ lọ látìlẹ́yìn ìwọ lọ nẹ̀bórí wàhínà júndàná wọ́n ní kálẹ̀ mà yí dájú nínú suratul anbiya àyà 18 nínú suratul anbiya àyà 18 ọlọ́nlá mọ́lẹ̀ ń bẹ̀ nílàmọ́lẹ̀ tó fojú hàn yí pé bẹ́lìnà kò sí fòbí láhàkì àìlẹ́lbáàbìl fọ̀yẹ́dì mọ́gùnrù fa ìdá àrúwà záhìkún ولكم الويل مما تصفون ọlọ́run dojú ọ̀rọ̀ kọ àwọn jíyànjíyàn tí a rò pa wọn lè fi nǹkan pa òdodo rẹ́ ọlọ́run dojú ọ̀rọ̀ kọ wọn ó là á mọ́ wọn ọlọ́run ní ẹbẹ̀rẹ̀ ẹbẹ̀rẹ̀ sí máa jiyàn tí bàbá táwọn bàbá bàbá yín dákú èyí ẹbẹ̀rẹ̀ ẹ máa jiyàn ẹ máa lọ irọ́ ẹ máa lọ lọ́rùn ẹ fà ọ̀tún ẹ fà òsì kó lè wò ó. But naksib bil haqqi alal batil ọlọ́run ní akàn mú òdodo akàn lẹ́ lílẹ̀ lópe akàn lẹ́ mọ́ irọ́ ni gbáà. fàyẹ̀dì mọ́gòhò yọ̀dẹ̀ yọ̀dẹ̀ yọ̀dẹ̀ kúrá ẹ̀ a ti jẹ́ kí irọ́ máa gbilẹ̀ kọ́ máa gbilẹ̀ akàn lọ mú òdodo wá ni lábàlẹ̀ máa àti rọ́ àtẹ́ntí ń pa ní ọba ara irọ́ mọ́sálù ẹ̀ ní rírá èyí tẹ bá mọ kéwú wọ́n pe kékeré ní mọ́sálù yìí ni bẹ̀rẹ̀ gbogbo kẹ́límà tàbá ní èèyàn sọ̀dáka ó sòdodo ara sídìkù ló ti wá tí wọ́n bá lè yàn kàsábà ara kásìbù ló ti wá tí wọ́n jàlásà dùnúsù nìyá tó bi, tí wọ́n bá lé kìyàmù ni màmá ẹ̀ nígbàtí èdè lárúbáwá jẹ́dè kan tó kó jù òun níbilẹ̀ kò dàbí èdè tí wọ́n ń jímúnì jímúnì jímúnì tí wọ́n sopọ̀ tó dédè hmm. òun níbilẹ̀ tó ó ní bàbá ó tó bí ló fi jẹ́ pé Yorùbá tó pé tẹ̀lé lábáwá táwa là ń sọkọ ó pè tẹ̀lé ni tẹ bá ní rírá mọ́sídàrí hmm. tẹ bá ní rọ nítọ́jáde lára ẹ̀ mọ́sídàrí rọ ni rírá ara rírá ni ẹ ti yọ irọ́ ìpìlẹ̀ rẹ̀ nù ìpìlẹ̀ ẹ̀nù yóò ikú sí bàbá ńlá náà láyé tí ò ní ara kányìn torí yẹ́ tó bí rá ni òun náà rà ni ránú fàìdá wà sáìkún fàìdá wà sáìkún ọlọ́nlẹ̀ kan náà fàìdá wà sáìkún ẹ̀yin tẹ́ bá ti kọ́ lọ́wọ́ dínà ẹ rí pé ìdá ti bẹ́ẹ̀ yẹn ìdá fùjá híyà ni ìyẹn pé tẹ́pẹ́ lẹ́ẹ̀kan náà lọ́kàn sẹ́lẹ̀ bírì lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan ní lọ́mọ irọ́ ìrora díẹ̀díẹ̀ mẹ́yìn oókùn tó kún bá kùnú yàrá kan tẹ́ bá sẹ́ ni wọ́n sí tẹ́ bá sẹ́gàn náà ní ìkànnà tí ń bẹ́ẹ̀ mẹ́gbẹ́ ebe pé máa lọ díẹ̀ díẹ̀ tí máa wọ́ lọ bí omi àbí ọmọ lọ bí ejò abẹ́ yẹn orí bí okùn sí sá lọ ni abẹ́ bá tán lójijì iná torchlight tàbí sájẹ́bù wà ní ìkànnà mẹ́gbẹ́ ẹ̀ rí mọ́ bí irú ti ń jẹ́ nìyẹn láì fi ti tí ó yóò tó ti ń fáìdá wà sáàkùn ẹ̀gbọ́n kan fáìdá wà sáàkùn ọlọ́run lè gbọ̀nà míì sọ táàfi gbọ́ yípo fẹ́ ọ̀rá náà ní bọ́tí rárá ọlọ́mú wá lọ́nà tí èèyàn bá kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ̀wá ìdú jìnnà tọ́fẹ́ sì ráàbù bí tọ́fẹ́ sì ráàbù bí báyìí yọmọ yìí pé nígbà pé àwa náà kí ni àwa ni náà nírú yẹn àjẹká mọ yìí pé ah, èdè yorùbá bá ń bọ̀rọ̀ ọ̀bọ̀ wọ́n á fi gbólóhùn nǹkan kún ọ̀rọ̀ tọmọ yorùbá gidi ọgbọ àpẹ ntí bá yorùbá tó kéde yorùbá kò lè gbọ́ yé tí wọ́n fi lẹ́ẹ̀kan náà kọ́rọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà ẹni tí bá sọ máa gbé lẹ́ẹ̀kan náà máa gbé lẹ́ẹ̀kan káàkiri rárá wọ́n jù sí àárín èdè nìyẹn kó lè gbọ́ yé. wọ́n fẹ́ jọ fún ọ sọ fún pé tí ń bẹ lẹ́yìn lẹ́ẹ̀kan náà ní ń tọ́ sádọ lójijì àbí ń tọ́ ṣẹlẹ̀ lójijì lẹ́ẹ̀kan náà àrímọ́ lẹ́ẹ̀kan náà àrímọ́ àbí táyé ṣéjú àti amúlù jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ síra wọn gbọ́ wọ́n jọ ń búra wọn náà ni o lẹ́ẹ̀kan náà ni akàgbọ́ kò sáà létí amúlù. ó jẹ́ kó mọ̀. ó mìn pé ojú ti ní sẹ́ẹ̀dù gbalétí hmm. ọ̀rọ̀ tí a ń sọ òtón tó lè fàgbátí àmá òjijì nígbà tí ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n àfikún ẹmú lẹ́ẹ̀kan náà wà ní èdè ìbò ah. kí ó gbá fa idha huwa sahiqun lẹ́ẹ̀kan náà bára ọlọ́run wá là á mọ́ wọn yí pé walakumul wailu mimma tasifun igbe ń bẹ fún yí o nípa ń tẹ́ ìsọ yí o kẹ máa yí ọ̀rọ̀ ọlọ́run kẹ máa yí sódì àìmọ́ yí àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣètò ọlọ́run tí wọ́n bá kó sọ́wọ́ ọrú wọn wọ́n lẹ̀ dá rú pé alákàlà ẹ̀ ẹ̀yìn òun fẹ́ bẹ́ẹ̀ yọ̀rọ̀ kan nìyí níbi iṣẹ́ àwọn ọ̀gá àwọn tó bá dẹ́n dànù mọ̀ sí i máa fún ní problem adẹ̀gbọ́wọ́ àsí pé kádàkínní sí ẹ dákun séèyàn lè wáṣẹ́ míì àbí kéèyàn máa ń fara mọ́ iṣẹ́ ìlọ lọ́rọ̀ ibi àfáà mùnáfìkì. yóò ní kọ́kọ́ dúóná dúóná ọ̀gá rẹ̀ tiẹ̀ bínú ò bínú sẹ́nu gbafẹ́ kan bẹnu Islam ni pé ó tiẹ̀ bínú kò bínú sẹ́nu gbà ń bẹnu ẹ̀ ni abẹ́yìn wàhálà wo lẹ́yìn kẹ̀yìn dábúra yín lọ́rùn yìí bí bá ń bẹ́ ń bẹ̀ sáwọn dá sí ni. ẹ̀dá rẹ̀ pé kọ̀ dáa fún un mo rántí ọdún kan akéré gbangba náà àáfàá kan ìnídàkọ̀ àdúgbò wọn àwọn ni wọ́n mara wọn sí jìmì ìpìlẹ̀ àáfàá àwọn ni wọ́n máa ń ṣe fún gbogbo oríko ní àkùfò onímọ̀ ni wọ́n máa ń wá ti gbogbo alábàjábà ó wà á bíbà onímọ̀ ń wá lọ́dọọdún ni ọ̀rọ̀ bá di pé àmọ́ bá ń délé tí ń bẹ lábà tí bàbá mi jẹ́ kan ń bẹ̀ lọ́rọ̀ ẹ̀ ha bá di fẹ́gbọ̀n fíyàgbọ̀n ní a bá ní ó ti dá ọlọ́run kúkú sí àwẹ̀ lóde yìí àwọn àgbà fáǹtì gbòòrò ìbàdàn bọ̀ àwọn láàbí léèrè pèsè kínní yìí tó tọ́ ni ṣe ń bẹnu ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn àwọn bàbá wa ní ẹjẹ́ òde ẹjẹ́ òde labaside ní tòótọ́ ọlọ́dún náà àwákiri gan ṣùgbọ́n ngbẹ́ gbígbà láti fi ti kọ́ ní tí a ń sọ ní gbogbo yẹn bá ti dé pé ó ti dé ó sì à wọ́n sì tí bá sì ti wá báyìí ifẹ̀ máa gun àwọn bàbá àwọn bàbá okun ifẹ̀ ìpínkẹ́lẹ́ mi ò tẹ́yìn ilẹ̀ kó gbogbo lẹ́sìn wọ́n máa pẹ́ wọ́n lé bàjẹ́ iṣu wọ́n rù kalẹ̀ bíbà àfọ́ ní tẹ́òsírì tẹ́òsírì alábá ara ti gẹ̀gàn ní a bá ní ìhìn gbà ń bá wà sí lọ ẹni adákàlá ẹ̀dá kọ̀ọ̀kan dá wàhálà alẹ́ lábàá ẹgbọ́ ẹ̀ àṣẹ dandan ni owó lẹ̀ orílẹ̀wà ní lọ́lẹ̀ tí a kìíní bá ń délé kílẹ̀ awádé rí oríko ní àwọn náà ti ránṣẹ́ síra wọn ti ń bẹ káàkiri oríko wọn ti ránṣẹ́ wọn ti wá pa wọn ti wá síbẹ̀ lọ́ba bọ́ ha hmm? ẹ̀ẹ́ ó ní ẹ̀há ẹ̀há bẹ́ntòótọ́ ẹ̀há bẹ́ntòótọ́ àmẹ́ntí ó ẹ̀há yóò kọ́ lé ilé tí ó kọ́ ọlọ́fíṣíà ni ẹni tí ó hẹ́ à yóò ra mọ́tò ẹni tí à yóò ní owó nítorí pé ẹ̀há ẹlẹ́hà ọ̀gbọ́dọ̀ ṣe pé kíní kan ní ńlá òun tí ó wọ̀ náà lọ́ni tí ẹlẹ́ àbá ẹgbẹ́ nǹkan lórí báyìí ọkọ̀ ẹlẹ́ àwọn yọ̀ọ̀rà náà lọ́ni dáhùn àwọn bàbá jẹ́ pé tọ́lọ́ ni a lẹ́nu bàbá tí wọ́n dọ́kọ̀ ẹlẹ́à tí àwọn ẹlẹ́à wọn jẹ́ pé bó ṣe gbà ni wọ́n ṣe ń lò wọn àwọn yá wa. ọlọ́run ṣe àwọn bàbá tí ń bá sọ̀rọ̀ ó ń làkẹ́ làwọn náà. àná sì náwọ́. ẹ̀lẹ́ o. ọ̀rọ̀ méjì lẹ́sọ̀pọ̀ ìdá nǹkan ní abiyin ìbéèrè kan ní abiyin ẹ̀fìn kan méjì dáhùn. kọ́míjú pọ̀.

wọ́n ní kẹ́ẹ̀tó lè fún alẹ́sì oko ń bí là ń gbé oko lẹ tí wá ń bá wa kẹ́ẹ̀tó lè fún alẹ́sì táàmà lẹ́sì ẹ̀ẹ́tọ̀ka tí a fún wa ẹ̀dá kọnu tí a tó wà àwa ní tí a tó lẹ́hà wà ibi aṣọ sí wọn àkọ́mọ báwọn pé yóò tó lówó kó tó háyàwó yóò tó kọ́lé kó tó háyàwó wọ́n kàkọ́ pé ẹ háyàwó ni wọ́n wí tí yíhun ẹwà mú wá olúwo bá ń bọ̀ owó mú lọ wọ́n ní òkúrú ọlọ́run ó sọ yín ìsì máa wá jẹ́bẹ̀jọ jẹ́bẹ̀jọ ni máa wá jímẹ̀jímẹ̀ ni máa wá ọlọ́run ó sọ yín jẹ́bẹ̀jọ yóò sàwà náà gbogbo ẹ̀yin bàbá bàbá ìpàdé ìjẹ́bẹ̀jọ sàlámù àlékún náà bá dìde ní tiwọn jẹ́bẹ̀jọ mo ti pè dì sí. Allah jọmẹjọ yẹn kì í pé bàbá gbèrọ. làwọn mùnàfíkì ọmọlẹ́yìn wọn pé ẹ̀sìn wọn dáwọ́ lálẹ́ o ẹ̀sìn wọn dájẹ́ lẹ́ o wọn dáwọ́ ńdábà o o kíní kan kò wọn náà mú tí a mú bá mú tí a dì tí bá láàgbà àbí tí a bá fa tí ya ló tó kí báyìí. ibi ọwọ́ lẹ̀ sínú. bàbá yìí ti kú ní ìsìn ọlọ́run lọ́mọdé ti kú ní ìsìn yóò sì lọ gbé irọ́ pàdé ọlọ́run báyìí. wọ́lá kò ń wá ìlú mímọ́ tẹ̀sífọ̀ sọ́tà ń bìyà àyà eighteen. àmọ́ bí èmi fẹ́ kí wáṣá kéèsì rè tó kàn wá bàbá ní làákì hádà yàtájú ilà àmúrẹ́yìn <laughs> wọ́n ní ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ní ìdìgán méjì hadha yahtaju ila amrayn ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ ní ìdìkan méjì alákọ̀ọ́kọ́ ìlàníyàtin sọ́ọ̀dìkàtì ó ní bí àníyàn tó ṣe pányán àníyàn tó pányán ta ni wọ́n bá wí jàmá kalẹ̀mọ̀ tí wọ́n tí bàbá ń padà bá wí sìn pé yọ́ làníyàn tó dáa ẹni tó bá fẹ́ fèsì wọn ńgbà àti gbọ́ pé wọ́n máa jiyàn wọ́n ó sì máa jiyàn náà ni ẹ máa wá fẹ́ bá wọn jádálà tó fẹ́ ṣe mọ̀ jádálà pẹ̀lú wọn aláàkọ́ yóò ní àníyàn tó àníyàn òdodo ni ó ní o àníyàn tó yọ ọlọ́run kí péjà kankan bẹ láàrin àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì wáyìlá ilimi yèrìfáwùbì subu atuli mọ̀tá yóò sì ní ìmà tí ó fẹ́ fi mú rújúrújú tí wọ́n gbé wá yóò ní ìmà tí ó fi kánlẹ̀ o kò ṣe é fi ìtara ẹ̀sìn nìkan ṣe o àwọn máa sọ̀rọ̀ bíi pé ìmọ̀ lọ́sọ́ pé ń tí màá sọ làwọn ń sọ ìpè look look wọn ò tó ń pẹ̀lú ìfẹ́ nú o àfáà ti ń bínú o ẹ máa gbọ́ o àṣẹ́yàn ó nímọ̀ dáadáa ni o ìlà ilimi yẹdífà òbí ṣubọ́tẹ̀lìmọ̀ta wọláyà júùsù lí ìsàn bàbá ní kọ̀tọ́ fọmọ nìyẹn kan áyẹ̀dẹ̀ húlà máa sọ ibi bá tìlì má wọlé tọ ẹni tó gbérọ́ lọ́wọ́ o kọ̀tọ́ fún ọ wọlé tọ ẹni bá gbérọ́ lọ́wọ́ ìjàdílù gbọ́ fẹ́ bàjìyàn wà lẹ́sà ìndàwó ìlímù ọ̀dẹ̀ nímọ̀ tí ìbàjà má bà fà á yóò dàrọ ẹrú ọ tẹ̀lé kẹ́yìn yóò máa sọ̀rọ̀ bíi pé òun ṣàánú ẹni pé kò lè tó yẹ àwọn àfáà tó ń sọ̀rọ̀ fún yín ìmánì ló ń gùn wọn it's not possible kọ̀ rọrùn wọn náà look wọn náà wò. reason for kí ó ti wọ ọmọ yìí ẹ ṣùgbọ́n àwọn àfa wa ní tí wọ́n sọ wọ́n máa ń kára mọ́ wọ́n ah, my friend kò le tó bẹ́ẹ̀ ẹ̀yin máa ẹ̀yin náà yẹ kẹ́ ẹ̀ mọ̀ náà tó kó bá le tó bá yẹn ẹ̀ ọ́ àti àwọn ti ṣe náà akíló burú mẹ́ ah, yóò máa sọ fún ọ pé òun tóun ti ṣe tó nípa jù yẹn lọ ó lè pé lóru òní mọ́júmọ́ ìhun ò ti sùn dísìn tó ń dẹ̀ gbó lórí ẹsẹ̀ kan oṣù tó ń dẹ̀ ka odidi àgbáyìn tán lẹ́yìn lẹ́yìn mọ́júmọ́ yìí. ọmọ kú sẹ́. Ah, yìnyín o tó yẹ pé ìgbà tó ń tún ṣe tán ìgbà tó máa forí kanlẹ̀ kejì yẹn ọjọ́ máa pé òun kan lajú báyìí ọ̀ká bara òun kà bá ni. ẹ mọ́júmọ́ yìí ni. eléèdì. ṣé ibi tó lọ́wọ́ nǹkan kan wà jára àṣẹ ọlọ́run kó mọ̀ sí nígbà mọ́ kàdé bí mo ní a pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní fi sọ bí ìfàmọ́ ọmọ akẹ́kọ̀ọ́ pípé níta fẹ́ wọn á ṣe ó tán ni nígbàtà ti a gbọ́ pé nìkan ní ọ̀sẹ̀ hà nínú báyìí náà ni àwa aya síbẹ̀ aya síbẹ̀ ó mú àgbólóhùn dédé tó le kódà ó gbé wa kọlu ẹni tí kò yẹ ká táwa tí táwa ń pọ́n lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá ń pọ́n wọn lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ pé bàbá dáadáa ni wọ́n fa lọ́tẹ̀ yìí àmọ́ ọlọ́run jẹ́ kí rọ̀mù dáná ó kẹ́gúnlẹ̀ ayọ̀ ń bẹ̀ nígbà bá fẹ́ ṣe àjẹ́ gbọ́ àdàjọ́ sí ni a wà mú láti ilẹ̀ gbogbo ayé náà ma máa gbọ́ tiwa náà. lè anna owó bàbá nítorí pé láwọn fàálà tó lọ sí bẹ́ẹ̀ tí ò ní mà lọ fèsì àwọn bàjẹ́ ẹlẹ́dẹ̀ hàk. ìṣẹ́gun ọ̀wà bọ́ lórí òdodo wọ́n wà wí ní ń tọ̀ wọ́n wà ní kò náà wí ní mà wọ́n náà wí ní òdodo ṣèlú àtúgbé lọ́wọ́ wọ́n làwọn wí ní ẹ̀ súnà tó gbé lọ́wọ́ wọ́n làwọn wí ní ẹ̀ tíṣẹ́ rẹ̀ bá fi ṣe sí àfà mọ́ bá wọn fà á tẹ́gbẹ́ àfà bá ní ń sọ̀rọ̀ tẹ́gbẹ́gbẹ́ rẹ̀ bá rẹjọ́ ń sọ̀rọ̀ ẹ̀jọ̀ máa jọ̀wọ́ àmọ́ pé àfà bá lóhun tí ń sọ̀rọ̀ tí ń pé àdéṣì báyìí ẹ̀ṣẹ̀ sùúrù pé ẹ kò lé ànákàláwò ẹ̀ṣẹ̀ sùúrù mú fóònù rẹ tẹ̀sí lóde ganan bí àwọn afá tó bá mọ̀ tó báyìí báyìí ni afá kan bẹ́ẹ̀ ń bí ẹgbẹ́ nọ́mbà rẹ̀ ẹjọ́ fúnra yín lọ́jọ́ ẹ kẹsì jámọ́ ọjọ́ nǹkan náà wà ń bẹ̀ ó rí pé yọmọ sálọ ní ìsinmi. fala tadkhulu ma'a saksi Ma wọlé tọ ẹnì kankan fíìmù jádálà nípa àjọ ń jiyàn ẹ̀sìn ilá wa à ń ta taari kaifa tusibu ma ihsani níyà àfikọ́ ọmọ ọ̀nà tó gbà tó gbà rọ́lù pẹ̀lú àníyàn rí wọ́n láníyàn rí sọ́kàn wà ó náà wá ma ọ̀nà wá wo ọ̀nà tẹ́ pé ẹ̀yìn olójì nǹkó ni à ẹ̀hẹ́n ìfẹ́ ìjọ ń jà lọ ni mo kí ni wọ́n wọ́n lọ́gá fi ń jí ọkọ́ ìwé yẹn jọ ń jà àwa ni ó jí ọkọ àbókù léyìn ara àjà náà léyìn wá torí pé táwọn máa ń ṣe nìyẹn ọ̀rọ̀ kan tí ò ní di wọn lọ tìràn mọ́ bí nǹkan tí wọn lọ sọ mọ́júmọ́ yìí wọn lọ sọ kan mọ́júmọ́ yìí tí màá sọ ń sè tí màá sì fi dèdè nílẹ̀ hàn yìí lẹ́nu ìsàlà nínú Quran Karim. amma amma an tadkhula bi mujadalati magasasin fi bayanin fasihin amma kò wọlé tó ẹnìkan láti bá jiyàn pẹ̀lú àlàyé tó kún àlàyé tó kún tẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ní tẹ́gbẹ́ náà ọba ní àlàyé lọ́wọ́ kò sí tó burú ń bẹ̀ fi bayani fasihin ẹgbọ́n kan àlàyé kìtú sàlàyé nìkan fasihin ìwọ náà mọ bí wọ́n ṣe máa dára sọ̀rọ̀ ntí a máa lò nìyẹn ẹ má jẹ́ wọn wí nìyí lọ́nà ẹ̀bùrú rájọ́ ń fa ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ntí ò sí lára ọ̀rọ̀ ní ọmọ bẹ́ẹ̀ fi kún kí wọ́n fi lè máa rògbò ní lówìn bí kò máa sọ̀rọ̀ tí wọ́n máa húrẹ́ àtúntò à ń sọ̀rọ̀ tí wọ́n máa pariwo lásìkò rẹ̀ ẹni bá pariwo Allahu Akbar láti ti sọ̀rọ̀ sẹ́yìn kójọ kó win bí kọ́ máa sọ̀rọ̀ méjì méjì kọ́ máa dọ̀rọ̀ sí méjì pèkínní kan ṣe gbòòsà bí kọ́ tẹ ìbò wọ̀ láàrin kọ́ sí bákan bí kọ́ sí bí kọ́ séjú bákan tí ó èèyàn lẹ́rìn bí kọ́ tí bí kọ́ náwó kan bákan wọ́n gbé ẹni tí gbàgbọ́dọ̀ lọ inú ti bí o pé kí ni gbogbo rán dáadáa eléyìí à má bínú àfa má bínú farabalẹ̀ fún jẹ́ ó délẹ̀ kó náà bẹ̀rẹ̀ tiẹ̀ náà kó mú ṣeré díẹ̀ àìbínú wàsíbù nǹkọ̀wìyàn wọn náà mú àpèjúwe tó nípẹ́ wá wàsíbù nǹkọ̀wìyàn tí a bá rí bẹ́ẹ̀ fọlá tẹ́lẹ̀ kọ́ má wọlé o lè anaka ń fa alita tọba ilọ ṣe bẹ́ẹ̀ láì ní bẹ́ẹ̀ lọ́wọ́ òsímtà wọ́n fọgùn rẹ o òsímtà wọ́n wí ni ẹ o wàsọ́ra ti àsìmàtúkà wíì tí ń wí wá di àsìmàtún lil haq yíyá jẹ́ pé òdòdó ni ó ń alẹ́lí ìtùjá dìlù anihu òdòdó tí wọ́n ń dáàbò bò yíyá jábẹ́ ń pè ní finish ẹ̀ wò ká jama ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ rèé ní nǹkan bíi oṣù kan sẹ́yìn tàbó lé mi mọ́ pàápàá ni wọ́n pè mí láti ibi tó jìnnà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn wípé àbíbù tún dé o èyí tó tẹ̀ wá dé lọ́tẹ̀ yìí wọ́n lọ wá dé ju tàti tẹ̀yìn lọ o wọ́n ní ìpìlẹ̀ wa ìpìlẹ̀ gbogbo mùsùlùmí ayé pàápàá jùlọ àwa a fẹ́ sin lọ́n pẹ̀lú bánabí ṣe ní a sìn ẹ dákun jàmá ẹ̀yin tẹ́ ti ní àìdí àti mọ̀ ń sọ yìí bí mo ṣe ń sọ yẹn tíra wo ni tàbá ti gbé kwani kwani kẹrin mu nílẹ̀ yìí tàbá ti gbé òun lẹ̀ tàtọ́jọ́ ọlọ́run sọpọ́nà tíra wo tún ni a tún lè gbà wípé ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ kò láǹbojú wẹ̀yìn ká tó lò ó tíra wo ni. mi gbọ́. wọ́n ní buhari gan ló wá yọ pọ́npọ́tì. njẹ́ ọmọ gbọ́ múnia sósì lè rí bẹ́ẹ̀ sá wọ́n ní bẹ́ẹ̀ lórí o lè má sọ pé ẹ má fan ẹ má fan rere tí ò tí ò rinlẹ̀ àṣé gbogbo èèyàn ti gbọ́ èmi lèmi ò gbọ́ ní kúmọ́ nígbà tó di ma tí ó dàárọ̀ yìí mo bá ma kí ó sọ̀rọ̀ lọ́wọ́ lọ́kàn nínú jama yìí tajọ́ ń gbọ́rọ̀ lọ́hùn ní bá pè mí pé bàbá nǹkan màṣẹlẹ̀ mọ́júmọ́ ẹ̀ mú ní kí ló dé wọ́n ní àbíbù ni o ló bá ń sọ nípa Bukhari o wípé àfáà tó kóbò tọ́lọ̀ ń pé ó sa àdísì ànábì ìjọ wípé òpùrọ́ ni pé kọ̀mọ́ ti ń sọ pé kò sí nǹkan nù Buhari tí ó tó gbàgbọ́ kódà wọn ló ní tí bá rí pé Mutuba túbà kí n máa kọjá ẹni ọ̀sẹ̀ mo ti yẹn tí n bá yẹn tí n wí mẹ́ ìbá lágbára lílì kan sá ọ́sá ni ojú òun ojú òun fọ́ pé òun ò rí na ẹ̀yìn tí wọ́n pè ń bọ́ àrí wọn o kò rí na o kọ̀mántí ṣe kò rí na rí nǹkan kan kọ̀mántí lè ká nǹkan ọkàn sọ kan ọkàn sọ tó ba lẹ́nu ni o afọ́jú ni o. Ah wọ́n ní májúmọ́ yìí ni o mo ní gbọ́ àà aláàjì ni <laughs> wọ́n ní kèyèsí pé ń sọ fáwọn fúnra wọn làwọn wò ó tẹ́mi ti wáyé tẹ́lẹ̀ pé ó sọ ìmọ̀ ń tọ́sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ ń tọ́sọ wọ́n sáà ní ó sáà ń bú bàbá Buhari ọkọ̀ dẹ́hùn sọ yìí Muslim so èmi ò mọ bó ṣe sọ ṣùgbọ́n gbà wá sọ yẹn ah in fact gbogbo sísẹ́mù ara mi ló change kọ́mọ́jà máa gbọ́n tí ó bá wà nú jẹ́ àmín àmọ́ngbọ́ ọlọ́run ọba ni mọ̀ jàmá tọ́lọ́run ọba ni mọ̀ ní ọba mọ kéwù ẹ̀ kọ̀ wá mọ kéwù ní ìfibà jẹ́ o ntí a lọ sọ ntí a lọ sọ náà mo fẹ́ fèsì lérí yìí èmi ń bọ̀ abá léyàwó àmọ́ kàn fẹ́ẹ́ mo kàn fẹ́ sọ èyí tí mo fẹ́ sọ ìkẹyìn mọ̀ kí ọmọ kí ó wọ́n lọ́kọ̀ pé ibi tẹ́gbọ̀n kí Buhari ọmọ ti sọ lẹ́nu ara ẹ̀ lọ́hùn àti Buhari ọmọ kí ó wọ́n ní ó ní Buhari sọ pé inú àdìsí Buhari sọ yí pé sọ pé ẹ máa ń kírun lọ́wọ́ ẹnìkan wá fẹ́ gbáwájú ẹ̀ kọjá ó ní Ànábì sọ pé ẹ dá padà lákọ̀ọ́kọ́ kọ́mọkọjá ẹ dá padà lẹ́ẹ̀kejì kọ́mọ kọjá tó bá délé ẹ̀kẹta ipa pé ṣé ẹni ọlọ́run ní máa sọ̀yún ní máa pé kí èèyàn pààyàn torí pé èèyàn kọjá wájú rẹ̀ ti ń kírun nígbà tí n bá fẹ́ fún lésì màá wá fa gbogbo tí ń bẹnu ọ̀rọ̀ ń jáde màá fà jáde màá yọ lọ́kọ̀ọ̀kan ṣáàlà tí wọ́n ní tí èèyàn bá kó ń bọ̀rọ̀ sọ. So kọ́nà tiẹ̀ ni ó mọ̀ gbọ́ àwọn nǹkan kan máa bẹ lára ọ̀tá máa sọ yìí tí máa bẹ ń bẹ̀ tẹ́ pé <laughs> àdánwò ń bẹ lára ọ̀rọ̀ àdánwò ń bẹ ní ara ọ̀rọ̀ ní a fi ní ká sọ ọ̀rọ̀ sọ wọ́n bù ń tì í fọ̀ onóòrí pé n tó ń sọ nù ń tòótọ́ bọ́jà kó mo bọ̀ rẹ̀ ló fi sọ ìwọ náà wo ń tọ́ sọ ń tọ́ sọ rí níbẹ̀ yẹn bá bá gbọ́ yí dáadáa ó ti kọ̀ndẹ́mù rún ó ti kọ̀ndẹ́mù rún pé ọfẹ́ kọjá lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì kọ̀wá gbà ẹ̀wà pa nítòkù ni pé nítorí ìran àbí tó kọ́ ẹ̀ ni pé nítorí ìran òun lásán lásán ah. à ń bọ̀ ń bẹ̀ tá a yìí ṣùgbọ́n tí mo fẹ́ tí fẹ́ lọ ń bẹ̀ lónìí ni wípé ó nígbà tí ó rí báwọn ṣé àdíṣe yùn ṣé ó ṣe máa sọ wípé ẹ̀yìn ẹni tó sọ̀rọ̀ lọ́sọ̀ ta ni buhari sọ̀kọ́ ta lọ́kọ́ sọ̀rọ̀ ta ni ṣé buhari sọ̀rọ̀ ara ara o àdíṣe ẹgbẹ́nu nù buhari àdíṣe ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́sàn-án 509 ni àdíṣe yẹ wà ẹ bá ní bọ̀kọ́rí líkọ́lọ́ wò lé àdìsí ẹ ń bẹ ní nọ́mbà ọgọ́rùn márùn àti mẹ́sàn àdìsí yẹn wà àdìsí yẹn sọ yí pé tí ó bá padà ìwọ tí wọ́n fẹ́ gbáwájú ìrun yẹn fatokọtìlò kọ́ọ́tàlà rẹ̀ kọ́ọ́tàlà rẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtẹ̀yìntẹ́jọ́ ló máa kí ẹ máa gbọ́ o kọ́ọ́tàlà kọ́ọ̀fù alif hmm. ta lam kọtala ọmọ tí ó bá wà ní ibtidayi tí bá ti ń kọ́ sọ́rífù yóò ma ń tọ́sẹ̀lẹ̀ ń bẹ̀yẹ pé alimusarakatu bainal ithnain akramakumullah hmm. alimusarakatu bainal ithnain tẹ̀msílù rẹ̀ tẹ̀tìfíkù rẹ̀ máa ṣe hàn gbogbo ayé ń bẹ̀ máa lo gbólò yẹn lúgà yẹn máa lò ní tẹ̀mùsílán táwa lò pé ntí ń túmọ̀ rẹ̀ o jọra fẹ́ sọ kẹ́lí mọ̀ pé kọ̀fẹ́ kan mọ́ kíw kọ̀tálà kọ̀ftà lam kọ̀tálà pé ọ̀pá ní fi ń tú kọ́ọ̀tálà ah. ìtumọ̀ kọ́ọ̀tálà ní kéèyàn méjì máa jà. tí ó lálẹ́ fún ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n wá mú wa lọ́nu Quran Karim ẹ máa ní báírò lọ́wọ́ kó máa kọ́ tí mo fẹ́ sọ yìí ayé tí mo fẹ́ yàkọ̀ ilé kí ẹ̀yìn ẹ lọ síbẹ̀ ẹ lọ sọ́ọ́sì Bakora àyà ọgọ́rùn-ún méjì àti àádọ́ta ó lé kan two hundred and fifty one two fifty one Bakora ẹ lọ sí i. náà sì wá ẹ̀ka. أعوذ بالله من الشيطان الرجيم فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين bàbá mi ní gbàgbà ọlọ́ba di kẹwọn. àmín. bàbá mi ní gbàgbà bàbá bá ń délé ọlọ́ba di kẹwọn. àmín. owó tí wọ́n fi sílẹ̀ máa jẹ́ ó bàjẹ́. àmín tó pé sẹ́ wọn iṣẹ́ bàbá amúnigun àgbà ní gbogbo yín wá jókòó tì í bàbá amúnigun àgbà ló ṣe wáàsí fún bàbá tiwa tí ìyá wa fi dẹ̀lẹ́ à tẹ́ ẹ dórun gbọ̀n ló ṣe wáàsí fún wọn tí wọ́n fi má wà lọ ilé kíw àṣewọ́jọ́ ò ní bọ̀ kí bàbá amúnigun ṣiṣẹ́ ńlá iṣẹ́ báńtà báńtà tẹ́ẹ̀tẹ́lẹ̀ ó lójú ẹni tí wọ́n máa kọ́ ń kéwú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ìbá ti sọ ọmọ wọn ara wọn wọn ò ní kọ́ yàn kíkọ́ yanjú bàbá amúnigun lọ́kọ́ tẹrú tọmọ ń kéwú làwọn ará oko fi dẹ́yìn tí ń ka àlùkùránì báyìí tí àwọn bàbá ń di kan wá gba iṣẹ́ lọ́wọ́ wọn kọ́ni wọn láti tàn dáadáa. bàbá máàdù làárọ̀ bíi tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ bàbá wa lánàá sẹ̀ àwọn tí wọ́n parapọ̀ sí wá yìí tá a fi ń dá ọ̀tún àtòsí mà bẹ́yàn bá jẹ́ tó kéwú tẹ́ pé kọ̀mọ̀ pé kan fi ìdí kan dé kan ibi ìkan dé kan olóòótọ́ mà ní ó mà ní kéèyàn ọ̀pá yàn tó tọ́ mà ní ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀. ọlọ́run tó lọ́rọ̀ lọ sọ̀rọ̀ yìí o ẹwọ́rọ̀ ti lo kọ̀tálà o mo fẹ́ fi hàn yín ní o bó ṣe gbọ̀ tó o nínú àyà yìí ọlọ́run ló kọ̀tálà kọ̀tálà ohun pípa ẹ̀ẹ́pẹ́ bá gbọ̀tùmẹ́ ní ìsìn ẹ̀yìn náà pé pípa lélẹ́yìn bíi àwa àpàdà lọ bí tó gbé lọ kọ́ tálà tọ́lọ̀ gangan ti lò ó bóyá ọlọ́run ni ọ̀wá tó mọ kí lọ́dọ̀ àbíbù báyìí. tó gbé ntọ́fẹ́ tọ́fẹ́ sọ̀rọ̀ náà nìyẹn ó kú ti forí ara ẹ̀ sán àpáta kó tú kálókù ńgbọ́lọ́sẹ̀ lọ̀rọ̀ rẹ o òun tọ́fẹ́ máa sọ pé Buhari lọ́sọ̀rọ̀ whereas ó dẹ̀ fi buhari bojú ni tó buhari tán ta ní bọ̀hábá annabi ní bọ̀hábá sallallahu agbọ́n tọ́lọ̀ ń sọ fahazamuhum tí ń bọ̀rọ̀ ọ̀bọ̀ wá ní àwọn ọmọ àwọn èèyàn mé àwọn méjì ogun làwọn kan bá pẹ̀lú dá ní dáúdà bá pa jálúta ọ̀tálánú o hmm. aráàfin mẹ́rin mujarrad gairu mistake lẹ́yẹsídó ayé harfin wakọ̀tálà jálúta dáúdà pa jálúta kí yẹ kílẹ̀ àbí òkílẹ̀ àbí pípa níbẹ̀ yẹn sí ẹ̀ dáhùn ní ìyàn bẹ́ẹ̀ ma kéwú ibẹ̀ ń gbọ́n tá à ń sọ. àbí. àbí. gbogbo ilẹ̀ sáà nílá lẹ́ní làákàyè lẹ́sìn gbọ́n lẹ́sìn kẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ bá kọ́ kéwú ẹ̀kọ́ ẹ̀tì kọ́ kan kéwú lè kalẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́yìn náà ẹni kàwé ẹlẹ́kọ̀ọ́ ni ẹni kọ́ṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni ẹ̀yìn ṣe ignorant ẹ̀ ṣe jùál hmm. orídìí èèyàn kálukú wa àtàǹgbọ́ pé dáúdà pa á mẹ́rẹ̀kọ́ sọ wọ́n ní wọ́n ṣẹ́gun ṣé wọ́n a sì máa ṣẹ́gun láìpa àyà bí ṣé ogun méjì a máa pàdé kí wọ́n á túká pẹ̀lú settlement káwá pé wọ́n ṣẹ́gun pé wọ́n pàdé ẹ má dẹ́rẹ́ pé ẹ má jàjà mọ́ nǹkan kan kálukú àtúká ṣẹ́gun wọ́n ní wọ́n ṣẹ́gun kálíbà bí wọ́n ṣẹ́gun káwọn wá sọ tó ṣẹlẹ̀ fún wa pé dáúdà pa ọ̀tẹ́lẹ̀ dáúdù jálù jálù tà ládarí ogun àwọn tìyìn lọ́wọ́ bá tẹ̀ dáúdà bá pa okú àbí òkú okú ẹ̀dùnkì máa dáhùn dáadáa okú ah, ẹ̀mí para gbogbo ẹ̀yà ara gbogbo ẹ̀yà ara rẹ̀ náà gbogbo ẹ̀ yìí náà ẹlẹ́rìí wà lọ́dọ̀ sẹ́yìn pé wọ́n máa wò bẹ́ẹ̀ni o okú àbí òkú okú ọ̀pá àbí ọ̀pá ọ̀pá ńgbọ̀ ọ̀pá okú àbí òkú okú tán ẹ máa gbọ́ o. májè ń tún lọ ń bẹ̀ mọ́ yáàfìyẹ́ lẹ̀ díjọ́ gbangbala gbangbala kú ìjọta fẹ́ dájọ́ so nú àyàtọ̀ ọkà yẹn ọ̀nà tí ń gbèjúwe òmùgọ̀ rẹ̀ kọ́lọ́ngbà láàyè ó lè mẹ́wàá àyà kan sóhun àyà àwọn ntọ́lọ́ ń sọ ń bẹ̀ à nà fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú bọ́lọ́ yọ̀ǹda fún wa mọ́ pẹ̀lú bá a ṣe ní ọ̀rọ̀ àwọn àfáà lè mọ tí ṣe tafsir àdùnà fẹ́lẹ́fẹ́lẹ́ pé níta àfáà báyìí túsírè tẹ́lẹ̀ túsírè tẹ́lẹ̀ túsírè torípé ẹlẹ́nu sòrò bá jíjà ọ̀gàjọ́ ẹjọ́ fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ẹ̀yìn lẹ̀ nígbà fún kílà kéwú sí kílà àfáà wá wé sí kílà ń lù àsìkò lórí wa sí nígbà tí wò wé sàsìkò kò lé tó bá yẹn àjọ àjọ àjọ àjọ tú sí ni kìí sẹ́jà ọ̀rọ̀jà kọ́ ni àwọn náà sọ̀rọ̀ àrẹ̀ ní sọ́tún ní sáà 92 ẹ̀lọ́ wo kí ló sọ sọ́tún ní sáà 22 92 i'm sorry 92 وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ وما قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة تدوى جماعة نعم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ọlọ́run ní kò tọ́ kẹ́nìkan péré ni mọ́mìnì kó wá pa mọ́mìnì èkejì rẹ̀ àyàfi àyàfi kó ṣèèṣì kí láà túbẹ̀ ń sí kàmáà ju pípa lọ ẹjọ́ ọlọ́run ní kò tọ́ kẹ́nìkan tó jẹ́ múmi ní kọ́ wá pa múmi ní ẹgbẹ́ rẹ̀ sáàlẹ̀ túbẹ̀ ń síjà ṣé a lè sọ pé múmi ní ìbáyàn àjà kò bá mú kọ̀tálà tí ò ní alifu nun tí ò lálẹ́kún nìyẹn n ti fi ń tú kọ́tálà nìyẹn o kọ̀tálà onípípa yẹ̀kìtìlùmùdọ́ yìí rẹ̀ kọ́tílá ni mọ́sídà kọ́tàlà ètò òun sọ kọ́tàlà yùkọ́tìlù mọ̀kọ́tìlù mọ̀kọ́tàlù mọ̀kọ́tàlà tá wákìtàlà nílò ń o tó wá fi gbọ́ fẹ́ ba ẹ̀sìn jẹ́ tó wá dàrú máwọn èèyàn lójú o tó wá ń pe ànábì wa ní ẹni tó rí rẹ̀ ò pé tó wá ní àrùn ọmọ pààyàn nítorí pé a kọjá wájú ẹ̀ lásán kí ló kù pé fá ànábì mọ́ gbé kwara bá nísìn kí ló kù ẹ̀ ń kírun lọ ẹlẹ́sìn ìbàdà yìí wọ́n á kọjá wájú yín lásán lẹ́ bá pa á ah, ah, tí ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ láìsọ̀lọ́dẹ̀ kọ́kálà èyí tí mẹ́m̀bẹ̀ ní kíyà méjì jọ dáa ṣùgbọ́n níbi tí ànábì gbé lóyìn ẹni yí pé ẹ tì lákọ̀ọ́kọ́ kọ̀ padà wá tì ní ti ẹni tó fi hàn sí pé mi ì fi bọ́ ọ ṣeré tí dáadáa tí dáadáa ní bẹ́ẹ̀ o. wàá jẹ́ kó mọ̀. Ah mo fẹ́ dìde kí n ṣe àpèjúwe ni mo rántí pé ọjọ́ èyí ò ń bọ̀ tafsiri lélẹ́yìí mo fi máa ṣe sùúrù dìgbà yẹn ọlọ́run dẹ̀ ṣe wá kù àmín ẹ̀yin náà ọlọ́run ní pa yín àmín tó tó dìgbà náà lẹ́yìn ọjọ́ náà kò tún ní pa wáyé ó bí àgọ́ ẹ̀rí bá ṣe jàpọ̀ bá ṣe jàpọ̀ tí ẹni tí ọ̀ tí fi kí ó kankan tí ó gbọ́ yí pé ah, ah, eléyìí ọ̀nì ẹni tó sọ̀rọ̀ tí ń tòótọ́ kò ní àkáì mo fẹ́ dìde kí n fi hàn yín kí n fi bí n tánà bí n sọ bó ṣe bó ṣe rí bó ṣe yé mi kí n fi hàn yín ẹgbẹ́ yá ẹgbẹ́ òdodo lọ́wọ́ náà bí sẹ́ni tòótọ́ káwá bẹ́ẹ̀ lọ́wọ́ olórí gbogbo pé ìjọ tí ọlọ́ntà níbi tí wàá sọ àdìsí orílẹ̀-èdè gbogbo ni wọ́n ti wá pààyàn nítorí pé ọkọ̀jáwájú rán àbí gbogbo ayé ni òtún wá gbọ́ lúgà yìí tẹ́kọ̀ ọ̀lọ́sẹ̀ ìwọ̀lọ́sẹ̀ àgbọ̀yé ní ìsìn hmm. ìgbọ̀tọ́ ẹ pé ọtí sọ̀rọ̀ yìí kọ̀ mọ́ do lẹ́yìn sanáwì tí wọ́n kà tó kélé pé bàbá rẹ̀ wúrúwúrú báyìí àlébù kan fáàfà fún fáàfà ní kíkè wọ́n lé pé bàbá rẹ̀ àlébù kan ní. ọ̀dà náà ń wò fẹ́ ìdákọ̀ọ́kọ́ tó fẹ́ lẹ́ẹ̀kejì ṣé wọn àwọn olùkọ́ ní kọ́ sàádà fún lẹ́ẹ̀kẹta ọmọlájà ọmọlájà tí máa gbèjà rẹ̀ gbogbo ẹ̀ náà ni màá sọ nígbọ̀rọ̀ bá kàn án tí a rẹ̀ tó gbé sínú ọ̀rọ̀ tiwa náà ọ̀rọ̀ tó wà gbé sínú ọ̀rọ̀ tiwa net àtọ̀bẹ̀sẹ̀ lè jẹ́ tiẹ̀ lórí net ọmọlájà lóun lòun máa bá kọ́ ọlọ́run ti dàrin wọn rú gbogbo àṣẹ ìlọ́wọ́ atú pátá bí ìṣe kírun gbogbo ẹ̀ lọ́sọ́ oníwo orí tóun bá ṣe pátá ní òfóun lówó rẹ̀. ó ń gbèsè tún ni. lódìjà gbogbo ohun tí máa kọ nǹkan ọmọ kí ó débẹ̀ wọ́n bá kọ́ ni gbogbo ẹ̀rọ wáyà ìjọ ti gbèsè unit ẹ̀ntẹ́ ma sọ̀rọ̀ tí yá ma ọkẹ̀ jẹ́ pé n tí àfi lè pé à ní kàkún rárá ni pé ó tún lè sọ́dẹ̀ rí pé ẹgbọ́kẹ́nìkan sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ ti jáàb tá a sọ̀rọ̀ kọ̀sọ́lémọ́ kọ̀sọ́lémọ́ ó dákẹ́ síbẹ̀ ó kú síbẹ̀ tó bá fi sẹ̀rí pé ńgbà ń sọ ìkan ṣe bí ẹ̀rí pé ń sọ̀rọ̀ wọn ò sí sọ̀rọ̀ nìsí bẹ́yìn ńgbà ilé òdodo ni yíò sí tako ìdí fi ara yìí ranù àmọ́ torí àwọn tí ó bá kú bá mélòó di méjì o ń kankan dákẹ́ ń kí wọ́n lọ sínú ìkejì Maida 32. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون بارك الله فيكم آمين ìdáwọ̀ ìṣẹ̀mà wá kí inú kùránì nọ́mbà náà ti ń kà fún àwọn ọ̀rẹ́mìsàlẹ̀ gbogbo yíò 32 aha min ajli dhalika katabna ala bani isra'il Ọlọ́run nítorí eléyìí ó wá kọ lórí ọmọ Israel akọni alórí nítorí níta tí ń bá bọ̀ lẹ́yìn wá annahu man qatala nafsan bi ghayri nafsin Ọlọ́run lẹ́ni bá pa èèyàn kan láì jẹ́ pé ó nídìí ẹni tẹ́ ẹ pa ọpa àyà ẹkàn dédé pa ní àhá ọ̀fẹ́sẹ́dẹ̀ fìl ọ̀rù kìí sí pé nìyẹn balẹ̀ jẹ́ kò balẹ̀ jẹ́ kọ̀ kọ̀ lọ réèpù èèyàn kọ̀ lọ bóbi olóbìnrin sùn lágídí ó dẹ̀ ti ní ó ti lọ́kọ ó ti níyàwó tiẹ̀ kò dẹ̀ ṣe liwaat kò ṣe liwaat ọkùnrin àtọkùnrin ọmọ bára wọn lò àwọn tá a lè fi pààyàn nìyẹn láì gbẹ́jọ́ pé tó o ṣe o ṣe ẹ̀pa kọ́kọ́ àtọ́kọ́ máa báyàn lò ẹ̀pa méjèèjì dànù kò wá ṣe ẹ̀kàdédé pa àwa kọ́lérí ọmọ Israẹli wípé. فكأنما قتل الناس جميعا ìwé ẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó pa gbogbo ayé lágbèé òfin tọ́lọ̀ ń gbé kari ọmọ Ísírẹ́lì nìyẹn ìyẹn túmọ̀ pípa àbí òtúmọ̀ rẹ̀ jẹ̀mọ́. ó túmọ̀ rẹ̀. ó túmọ̀ pípa. kọ̀tálànù ẹ bá yọnu kùránì èyí tẹ kódà bẹ́ẹ̀ mọ kíw ẹ ká aráàfin ti lábẹ́ ń tà lò yìí. ni. pàpà jùlọ ìtọ́ yẹ pé máa dín ní mẹ́ta lẹ́ẹ̀bà ń bẹ̀ hmm. bàjẹ́ mùdọ́rì ní mẹ́rin lẹ́ẹ̀bà ń bẹ̀. àlùyá tí ó sàdá ń bẹ̀. ẹ̀gẹ́ tẹ̀. kọ̀tálà ẹwà ajá lọ bí ètò òun wá ń tú sí ń ta sọ yìí ẹwà gbọnùkwá nìsín sọ bára wọn mú tuntun alimuran 146 alimuran 146 suratu alimuran 146 وكأي من نبي قاتل معه ربيون كثير كما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين ṣẹ̀túgbọ́ ẹ ma wá gbọ́ títú eléyìí o ẹ̀yin náà ma gbọ́ ẹ̀rí ẹgbẹ̀ lọ́bà mú. wàkà ayé min nàbí yẹ ọ̀kọ́ tẹ́lá máa hú rí bí yúnà kẹfí. ọlọ́run ní àìmọye àwọn ànábì ọ̀hún tóun ti dá ṣáájú wa ànábì tó yẹ pé gbogbo àwọn ẹni ọlọ́run tí mo kó tì ní ẹjọ́ lọ́ọ́ jagun èmi ọlọ́run kọ́ọ́tálà tí wọ́n jọ lọ́ọ́ jà sálẹ̀ túbẹ̀ ń sí pé wọ́n jọ lọ́ọ́ pa wọ́n àìmọye àwọn ànábì ọlọ́run àìmọye àwọn ẹni ọlọ́run tọ́bẹ̀rọ̀ bá ní yúnà ni wọ́n torí ọlọ́run ni a fi ń ṣiṣẹ́ àmọ́ ń gbógun ọlọ́run dé wọ́n dìde àwọn ẹni ọlọ́run dìde mọ́ wọn márùn-ún kọ́ọ̀tàlà márùn-ún àìmọye ní àjọlọ̀ ọ̀dà fọlọ́run lójú ogun فما وهنوا لما أصابهم في سبيل الله wọn ò sójó látara tí wọ́n pàdé lójú ọ̀nà ọlọ́run wọn ò sójó wọ́n fara dà á ẹjọ́ sí pípa níbẹ̀ ń túmọ̀ sí. oṣù mi o. tíyàn tí ó. wà máa dán òfu wà máa sàkánú. ó yóò jẹ ìjábá náà àkàbẹ́yọ̀ bẹ́ẹ̀ náà nù kẹ́ lè mọ̀ yí pé ẹ lọ fọmọ yín lé kéwú gidi tí wọ́n ti kọ́ ní kí ó tó yanjú ẹni tí wọ́n sì ní gbin tí ọ̀dá sí lọ́kàn sọ́bìlì hadid ẹlọ́káyà kẹwàá hadid وما ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وقل وعد الله لحسنى والله بما تعملون خبير ادرع بوعة وما لكم ألا تنفقوا في سبيل الله ọlọ́run ní kí ló dé tẹ́ẹ̀lé náwó sójú èmi ọjọ́ náà èmi ọlọ́run èmi mọ́ lọ́nà èmi mo lógún èmi mo lówó tí mẹ́lọ́ yín èmi mo lẹ̀yìn náà walillahi mirafu samawati wal ard ebé mi mo lógún sámà gbogbo sámà ogún rẹ̀ mi mo ní gbogbo ogún lẹ́lẹ̀ ebé mi mo ní bẹ́ẹ̀ bá ń bẹ láyé ní ń bẹ lọ́wọ́ yé mi mo ní bẹ́ẹ̀ bá sí ń bẹ̀ mí náà mo tún padà ní nǹkan mi lẹ́yìn lè náfẹ́ mi ọlọ́run لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل Ọlọ́run ní kò lè wá ṣe déédé àwọn èèyàn tí a ń ná owó sẹ́sìn kó tó di pé a gba ìlú Mẹ́kà fún ànábì àwọn ìtẹ́ ńgbà náà ni a ti náwó tiwọn kò lè ṣe déédé pẹ̀lú àwọn tẹ́ ńgbà tí Islam wà lágbára tán là ń tó náwó sí Islam wọ́n ti déédéé wàkọ́ wàkọ́ tẹ́lẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ sì jagun ẹ̀gbọ́ ṣé àtúbẹ̀ sí pé wọ́n pààyàn níbẹ̀ wọn pé àwọn tí wọ́n náwó fẹ́sì kátólógbà amọ́gà fádàbì tẹ́sì tó pààyàn ṣe látúbẹ̀ sí àwọn tí a náwó tí a sì tún jagun tí a jà fọ́lọ́hun tí túmọ̀ pé kọ́ tálà ìjà ní jẹ́ bẹ́ẹ̀ Ulaika a'zamu darajatan Àwọn tí a ti kọ́nà tí wọ́n yẹn ní ẹ̀san wọ́n sì tóbi jùlọ. Minal ladhina anfaqu min ba'du wà kọ́. Àwọn tẹ́sẹ̀ wá ná wọ́n lẹ́yìn, tẹ́sẹ̀ wá jagun tí wọ́n lẹ́yìn. Àánú ọ̀nà kẹta tí a lọ yìí òun náà yẹjú gbogbo tọ́lọ̀ wọn lo méjèèjì pọ̀lú kan náà ó lo pípa àti etí èsì pípa ó lo pọ̀ bóyá yóò àsopọ́lọ̀ ń dìdìrín lè rìpíìtì gbólóhùn kan lẹ́lẹ̀ méjì ń sè. ẹ wá lọ sí alimurana one ninety five ọlọ́run wọn lo méjèèjì pọ̀. فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض نعم فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب الله أكبر الله أكبر mo ń gbọ́ alámọ̀dá fastajaba lahum rabbuhum ọlọ́run bá wọn dá wọn lóhùn àwọn ẹni àná wọn pọ̀ lọ́hùn ó dá wọn lóhùn ọlọ́mọdé ìdá náà lóhùn tiwa náà. àmín ẹni láàbíru àmàlà àmìlí mi. ọlọ́run ní tó jẹ́ ń dáhùn ni pé mi ní rẹ̀ sàn ẹ má ṣe dáadáa nínú yín mi ní rẹ́sẹ̀ láre min dhakarin aw untha ọkùnrin ló ṣiṣẹ́ ẹ̀san ni asan lẹ́san obìnrin ló ṣe ni asan lẹ́san ba'dukum min ba'd apá kan yín ní bá ń ṣiṣẹ́ ẹ̀san asan lẹ́san ba'dukum min ba'd ibẹ̀ yẹn ó kì ní ìtumà ibẹ̀ yẹn kì ní ìtumà ìtumà ẹ̀ ni wípé bàdùkún mi ń báàdì tí ẹni tẹ́ bá wà láwùjọ bá ṣe wà yìí ẹ̀wọ̀n kan ní wá náwó sẹ́sìn àwọn kan ò náwó sẹ́sìn àmọ́ nígbà tí ìròyìn fẹ́ wá ìròyìn wá ìròyìn wá lórí gbogbo àwọn tí ń bẹ níbẹ̀ lẹ́yìn jàmáà yìí lẹ́dẹ̀ náwó sẹ́sìn báyìí abayin ah, dúpẹ́ ẹni tí ọ̀nàwó sẹ́sìn wá ma ó sì máa rẹ̀ pé wọn ọ̀nàwó hmm. àmọ́ àwọn èèyàn sọ pé ah, ẹ̀yin jẹ́mọ́ agbé ni a ah, bàbá ròyìn bẹ́ẹ̀ ṣe náwó oníbàṣà àbáṣẹ́mọ́ ah, nánú àbáṣẹ́mọ́ hmm. ah, nánú ẹ̀ ìsìnà kankan wọ́n bá ti gbé ìnáwó yára ẹ̀yìn sá a máa ń gbìyànjú ó sì mọ́ pọ̀ ọ̀nà ọlọ́run á ní bá dùkún mi bá mọ́mẹ́ntì náwó lódodo báríkà rẹ̀ pọ̀ wà níbi tí wọ́n gbé náwó sẹ́sì hmm. ó ti ẹ̀dá bá náà tó sí mi wọ́n gbé ń wú ẹ̀sìn ọ̀dà bá náà tó bá kójọ́ mi wọ́n mutí. ọdọ aba náà tọ tá sí ọmọjọ́ bú àmọ́ níye gbà mbẹ o lẹ́yìn ẹ̀san pọ̀ ọba wọn jókòó ọ̀hún nígbẹ̀san náwó náwó hmm. bàádùkún mi bàdà mọ́mẹ́ntì náwó o. àwọn èèyàn tí a fi lé wọ́n lẹ̀ nítorí èmi ọlọ́run wà ó fún rí jù ní ìdíyà rí hí torí èmi ọlọ́run ni wọ́n fi lé wọn pò lé wọn da lélẹ̀ wọ́n da yá lẹ̀ wọ́n dọ̀ mọ́ lẹ̀ wọ́n dowó lẹ̀ Allah àpàkẹ́bì sàbẹ̀ kan fẹ́ jáde sàbẹ̀ kan fẹ́ jáde ńjọ́ kan ń lọ Mọ̀dínà wọ́n bá dá dúró pé òní òní lọ ó ní kí ló dé tó òfin ní lọ wọ́n lò ní lọ ní òní lọ ní olówó sì ni ọlọ́lá ni ọlọ́rọ̀ ni wọ́n á sọ ohun tí a rò pé kò ní í lè ṣe wọ́n á sọ wọ́n ní àìsí ìmọ̀ tó bá fẹ́ lọ gbogbo nǹkan rẹ àtìlé rẹ àtowó rẹ àtàyà rẹ àtọmọ rẹ sáyìn táwa la ní. ó ní ẹtún ka nǹkan míì ẹ sá ka ẹ̀mí yìí mọ́ ẹtún máa ka nǹkan míì gbogbo ohun tẹ́ ẹ bá tún mọ̀ pòǹtún ni tẹ́ ẹ sọ tẹ́ ẹ bá padà mọ́ ẹ máa mú. Allahu Akbar ọ̀dẹ̀ bóde golobi ní maka láì ní nkankan lẹ́yìn aṣọ nìkan tó wọ̀ lẹ́yìn aṣọ tí ń bẹ lọ́rùn ẹnìkan bàbá olówó sì ni olówó ẹgbẹ́ rẹ̀ mọ̀ pé bàbá àwọn oníṣẹ́ ní owó ọ̀dẹ̀ torí ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ ọ̀dẹ̀ yọ̀dá gbogbo rẹ̀. الذين هاجروا وأخرجوا من ديارهم kẹ́nìkan mọ̀ wá fi ẹnu àbùkù kan rú àwọn eléyìí ah. <coughs> síkèrè pó dájú ààrẹ látàyé ọlọ́run láwọn èèyàn tí wọ́n ṣe báyìí nítorí èmi ọlọ́run ahán wà óòdó fi sàbílì wọ́n sì ní wọ́n lára lójú ọ̀nà èmi ọlọ́run láìlà wọ́n fi nira kàn wọ́n lójú gẹ́ lójú gẹ́ lójú gẹ́ jàmá ìmẹ́nu wọn àwọn sàábé wọn làwọn ń kọjá lọ lẹ́kùlé ibì kanjọ́ kan na ń bá ń gbọ́ òun ẹran sísun pẹ̀ràn kan wọ́n ń sun ẹran kan ẹran bá ń rùn sísun ńgbà táwọn ọdẹ tí ilẹ̀ làwọn bá ń gbọ́ gbé náà tó lọ́jẹ́ bí ọmọnìyàn kì í ṣe gbé ewúrẹ́ kì í ṣe gbé àgùntàn ńgbà táwọn ọdẹ bẹ́ẹ̀ là ń bá bá ẹrú kan lọ́wọ́ olówó rẹ̀ tí ń fi ìyà tó burú jẹ nípa pé yọ̀ lọ kiri bọ̀ náà ìrìn yọba pátá tó di náta ìwà ń gbé kàtàrí ẹrú yìí nítorí pọ́sọ pé láhìláhà illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam pọ́ sọ bẹ́ẹ̀ máa wọ́n dì lọ́wọ́ wọ́n dì lẹ́sẹ̀ wọ́n ra mú wọ́n dè mọ́lẹ̀ wọ́n ń bèèrè gbóná lè lórí Fàúzú fi sàbílì. Orí wa ń jóná, ẹ̀rọ wa ń rùn ẹran wọn rún ẹran àlàyé rún wọn gbọ́n ta ó sì fara dà á pé ẹ̀yà owó yàkú náà ni láhíláhá illallah muhammadu rasulullah wàhúhú fi sàbílì wọ́n ni wọ́n láà lójú ọ̀nà èmi ọlọ́run àmẹ́mi tí wọ́n torí ẹ̀ ni wọ́n lára mo lẹ̀sán tó ká mo lẹ̀sán tó ká mo ká mo ká ẹni tó ní ẹrú yìí wọ́n ní ń gbọ́ lọ ń dé bìrì lẹ́ẹ̀kan náà ló bá ní àrùn orí fífọ́ lórí ẹ̀ bá ń fọ́ bí ẹni pé wọ́n ń la irin lórí ẹ̀ ní ẹ bá ń la irin lórí tiẹ̀ náà gbogbo àwọn èèyàn tí a máa yàn án tọ́jú ń pa orí fọ́ngbà náà ni wọ́n pè débẹ̀ wọ́n fún lóògùn kọ̀ bábẹ̀ lọ ni àwọn kan wá sọ wípé oògùn ẹ̀ oògùn ẹ̀ ni pé ẹ lọ tinibọ náà tó bá ti gbóná tó bá ti pọ́n tó dìná tán ẹgbẹ́ ka orí yìí àwọn àfáà wọ́n ní ká lè mọ bí orí yẹn ṣe ń fọ́ ọ́ tó ká lè mọ bí ṣe ń fọ́ ọ́ tó wọ́n dẹ̀ kíbọ náà wọ́n dẹ̀ kíbọná wọ́n dẹ̀ gbélé lórí ọdẹ̀ wá ń sọ wípé orí fífọ́ ti lọ orí ẹ̀ ń jóná àmọ́ ọwọ́ afaramọ́ yẹn débi pé tí a máa gbé kúò ń bẹ̀ pé kẹ́tù kíbọná mi ẹ̀rọ pàdé gbogbo ẹ̀ ti yọ ẹ̀ ti yọ ẹ̀ ti yọ. wọ́n wá gbélé tó fi àyíkú àná. ó kú wàúzú ìsẹ̀bílì ìbẹ̀nà wa tó gbà fọ́lọ́run àtòjíṣẹ́ ó sì jẹ́ ẹrú ọ̀gá rẹ̀ sì ní sọpọ̀ ọ̀gbàmọ́ olóhùn ní sọ bẹ́ẹ̀ ó ní ẹlọ kó ràkúnmí méjì wá ràkúnmí akọ méjì ẹlọ kó wá wọ́n dẹ̀ kó dé wọ́n dẹ̀ sokùn kan má ẹni lẹ́sẹ̀ wọ́n so mọ́ lọ́sẹ̀ ọ̀tún wọ́n so mọ́ ẹsẹ̀ òsì wọ́n á so máa ràkúnmí lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ràkúnmí eléyìí wọ́n so máa ọ̀sẹ̀sẹ̀ tó máa èyí wọ́n sẹ̀sẹ̀ sí máa wọ́n á lé ràkúnmí lọ báyìí wọ́n lè lọ báyìí ọwọ́ àfàyà sí méjì. Àhá máa sọ̀rọ̀ pé yà. Wà ó zo fi sàbílì. Wọ́n máa gbé ọ̀rọ̀ kó ti dẹ́ ọ̀gẹ̀gẹ̀ abẹ̀yẹn. Wà ó zo fi sàbílì. وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثواب من عند الله والله عنده حسن الثواب ọlọ́wọ́n àlàmọ́lẹ̀ wíkálẹ̀ mọ̀ yí pé gbogbo ohun tí a fi ṣe wọ́n yìí ẹ̀san tọ́ka ń bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run. wa àwọn tí a wí ikọ́ tàlú èyí ò nílá ń bẹ lórí mọ́dà rẹ̀ o kápútàdé múlù mm. tá a wà nìyẹn mm. kọ́ tàlú wọn jagun ẹ máa gbọ́ o ọlọ́run ló méjèèjì pọ̀ ń bẹ yẹn kọ́ tàlú wọn jagun. wọ́n kú tìlú. wọ́n sì pa wọ́n. ọlọ́run ah, kọ́ọ̀tàlú wọ́n jagun wọ́n kú ti lú wọ́n dẹ̀ pa wọ́n kọ́ọ̀tàlú wọ́n kú sálẹ̀ tó yẹ kó mẹ́yẹ gẹ̀mọ́ kò sí ètù papọ̀ pé wọ́n pa wọ́n wọ́n sì pa wọ́n ìsì wọ̀kọ́tẹ̀lú wọ̀rùtìlú wọ́n jagun wọ́n dẹ̀ pa wọ́n ṣé gbogbo ńlá káì tí ń gbọ́ wa kò mọ̀ pé bó ṣe ẹkọ́ yìí náà nìyẹn ẹni ọjagun wọ́n lè pa àbẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni ìjà ń ta kọ́kọ́ ikú pẹ́kẹ́jì bẹ́ẹ̀ni ìjagun ta kọ́kọ́ eh. ikú ló tẹ̀lé kọ́ọ̀tàlú wàkútìlú ọwá sọ fún aráyé gbangba-gbangba lórí screen yìí pé kọ́ọ̀tàlà pípa ni torí ọlọ́run torí ọlọ́run ẹ dákun ṣé wọ́n rò yí pé <clears throat> lẹ́yìn kéwu mọ́ríkàsì nìkan kò sí kéwu mi ni bàbá tó sì nílé èké yìí àwọn ọba lè jẹ báyìí ni bàbá dáadé gbogbo àwọn àlùfáà ilẹ̀ Yorùbá ní akómọ́ra gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bàbá ọ̀sọ́pọ̀ mọ̀kẹ́ jù wọn lọ gbogbo wọn bàbá kómọ́ra láti kún bàbá tí wọ́n á sí mítìnì Ìbàdàn bíi àti ẹ̀gbọ́ pé Ìbàdàn lọ́kọ̀ lọ ní yẹn náà. gẹ́gẹ́ bí ààyè kébé má bínú má bínú ẹ̀ á máa já máa jára wájú díẹ̀ débẹ̀ ni. kábàbàlà. àmọ́ bàbá gbà fọ́ lọ́hùn gbọ́dọ̀ ló kú ṣe bẹ́ẹ̀ bàbá ò ní káràbàdà wá sí ní tìǹlẹ ní ní lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ kó lẹ̀ wá bàdàn ni. ọwọ́ mm, kọ́ wá bàdàn. ìbàdàn bí ni wọ́n ti wá bá àwọn àfa àpapọ̀ wọ́n yìí ṣe kódà bàbá ṣe lè lọ́mọ ọ̀dọ̀ fáwọn bàbá ni. wọ́n ní ẹ̀yin ni ẹgbẹ́ àjò lórí akọ̀wé làwọn ọmọ ọkọ̀ àwọn ọmọ ilẹ̀ wọ́n lo sẹ́yìn lulẹ̀ kọ́ mi kọ́ bí baba gbà nìyẹn bàbá bàbá ọba yé jẹ́ báyìí. àmọ́ kì í jẹrú gbé bàbá náà ló bí àfa wa sauban ẹ̀rí nígbà ó pè ní ìsìn aláàfáà wa ẹ̀ ń gbẹ pé. bí bàbá bá jẹ́ pé wọ́n foyún sí ya àwọn ìyá wa nínú kan tó kú tí wọ́n bá bí irú ọmọ bẹ́ẹ̀ lẹ́yìn bàbá lọ́kùnrin ó ti dàáfà wa bójóbìnrin ó ti dìyá wa wọn ò bí wọn bá láyé o tọ́jọ́ mọ wọn gangan lọ́jà àfáà ẹ̀ ẹ̀ mà ṣe ń bàbá àgbọ̀ ní tẹ́ lórí bẹ́ẹ̀ o yẹn pé kèsì pé gbogbo ẹ̀ tẹ́ máa ń pè bá ló bí lọ́mọ ń tọ̀hún hmm. torí pé lè yọ ọ̀jọ̀ bàbá o ọ̀jọ̀ wọn. ẹ jẹ́ ká wá dóńbẹ̀ yẹn lé nì. Ah. ó ti dá a bá náà gbogbo ẹ̀ tẹ́ wá tẹ̀sí lónìí pátá ẹ sọ pé alihamudulilayi. alihamudulilayi. ẹ lè jókòó níbi tí wọ́n gbé ń tara ẹ̀sìn tí wọ́n gbé ń tara ẹ̀sìn lọ́nà tí tó ọ̀nà tó múlẹ̀ aka ìlọ́wọ́ ọ̀nà ẹ̀kọ́ ọ̀nà kìgbé akóyè ẹ̀fọ́ ní ìsìn ntọ́ sọ ní ìsìn labá afọ́ sí wẹ́wẹ́ ntí òye labá afọ́ sí wẹ́wẹ́ so njọba adé ti gbọ ẹ náà ọ̀nà kọ́nà lọ yiri ẹ wò padà sílé kéwú kọ́lọ̀ tó kéwú ké lẹ́yìn sanawi àbíbò ní kankan mi lẹ́yìn sanawi. sanawi nǹkan náà kẹ̀rí ilé kéwú bàbá wa tí wọ́n bí tí wọ́n tọ́tọ̀ pé wọ́n bí òun náà ló ti gba sàádà náà sàádà náà ọdún tó sì jáde kan gba sàádà ó fèèlì lákọ̀ọ́kọ́ ó fèèlì lẹ́ẹ̀kejì bí n tá a gbọ́ wọ́n á kọ́ fún kẹ́yìn náà ni. sátì lọ. ẹ wá ka ẹ ayé àti ọkàn bá tẹ̀ ilé tuntun a máa tú yòókù lọ́la kí a wá fi àdúrà dìde ká máa lọ lé pẹ̀lú salam salam pẹ̀lú ògbó ọlọ́run a sọ pé ọdún yìí a fi ń tọrọ ànàtí lọ́dọ̀ ọlọ́run ni Inshallah a fi ń tọrọ ọfọkàbà lọ́dọ̀ ọlọ́run ní nàìjíríà ni ọlọ́run sì wọlé abẹ́ yìí ti bá ní ṣe gbogbo oníṣòwò wa ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí wọn ní mọ́jà yín àmín wọn ní mẹ́yìn náà àmín ẹ̀yin alákọ̀wé ọlọ́ọ̀bà ní túnjọba ẹ̀rù oṣù yín gbà àmín pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ orí oṣù yín ó dé àmín ẹ̀ tún gba ìlé lórí ẹ̀ àmín àwa tí a sì jọní sí ọwọ́ iṣẹ́ lálùbáríkà ọlọ́mọ ṣe fún wa àwa tá a jẹ́ àfa ọlọ́run ṣàánú àwa náà àmín ọlọ́mọ akéwọ́ ọlọ́run ṣàánú tiwa náà wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lọ nílé ní ní ẹ jẹ́ ká gbọ́ àyà ìka máa lọ lé ẹ jẹ́ wọn káyà fún wa. wa hum yanhauna anhu wa yanhauna anhu wa in yuhlikuna illa anfusahum wa ma yash'urun. a'udhu billahi wàhún yẹni hauna anihun wáyẹni hauna anihun wáyín yóò lè kó na ilẹ̀ àǹfúsàhun wà má yẹ ṣòro wàhún yẹni hauna anihun wáyẹni hauna anihun وإن يهلكون إلا أنفسهم وما يشعرون ẹ wò ẹ̀yin tẹ́lágbé Kùránì lọ́wọ́ ẹ wò àyà yìí ẹ wo bí pípé rẹ̀ ṣe jọra wọn gẹ́lẹ́gẹ́lẹ́ àmọ́ alifábẹ́ẹ̀tì òrùfù rẹ̀ ó papọ̀ wàhùn yẹn aona anihu wọ́n aona anihu allah akbar kabir ẹ alukwani tí a tó sọ̀kalẹ̀ fún ànábì wa sallallahu alaihi wasallam ẹ wo lánlá tó ṣe fún wa ẹ pè kí n gbọ́ wa hum yanhauna anhu wa yanhauna anhu <laughs> Ah, títóbi ọlọ́run o ọlọ́run adúpẹ́ tiwa o alhamdulillah ṣé àwa ló ṣe yí fún tán nígbà tára fi ọjọ́ra wọn ìtumọ̀ náà yàtọ̀ gédégédé wà hún yẹ ní aona aníhù wáyẹ ní aona aníhù

lẹ́yìn náà àná wá jìnà síbẹ̀ wọ́n léyàn jìnà náà tí a bá kọ́ jìnà ti wọn wọn ò ní rí yà lé wọn wá kọ́kọ́ léyàn jìnà náà ana wá tẹ̀yà họ́ dànù ha ẹ̀wọ̀n tí a rò rú ànábì. wọ́n yẹn ni wẹ́yẹ ní àwọn àányù tó ń ti bẹ́ẹ̀ náà jàmá ẹwà wo ń tọ́lọ wọ́n á sọ iṣẹ́ ànábìdà sallallahu alaihi wasallam ẹwọ wa ń lẹ̀ ẹwà wọ́yẹ tá gbọ́rọ̀ ọlọ́run nílẹ̀ lójú ọjọ́ lójú ọ̀sán adẹ̀pa sẹ́tì adẹ̀pa owó tì apá gbogbo nǹkan tì ipò ọlọ́run ló ní gbogbo ẹ̀ ẹ̀já lọ gbọ́rọ̀ rẹ̀ náà àwa fi gbogbo ẹ̀ lé lọ́wọ́ káyé wa máa wá dà lọ kó bá ní túnṣe kó bá ní tó wà ó yẹ ní àrùn àníwò wáyé ní àkúfilọ́lọ́ lọ́wọ́ tó ń ti bẹ́ẹ̀ ti gbogbo ẹ̀ náà ti lọ. sallallahu alaihi wasallam. tá tún wá ń ṣe báyìí ẹwà awọ ọlọ́run tó gbà fún ànábì àwọn akìtà náà bọ́ bí gbogbo ẹni tí bẹ́ ń wá sílé ní ọ̀tá wa ọ̀tá wa ó jìnà ní súnmọ́ mọ́jà àdúmọ̀ pé wọ́n bẹ̀. amínà bá ní sọ̀wọ́n ọ̀tá wa di àtẹ̀mọ́lẹ̀. àmín ọlọ́run tí wọ́n máa gbáyé ká máa gbé ayé. nígbè pé torí wa ní a fi ń gbáyé hmm. àmìnà ẹ̀sàrí mẹ́ dáadáa àmín ìyẹn ni pé tí wọ́n bá rí wa kánmọ̀ lè dáyé gbé ọlọ́pàá ni pòórá wọn àwọn ọ̀pá ní oníkèéta ni amánisẹ́ níní afàìmánisẹ́ ní àwọn ọ̀sẹ̀ tán bá ní dárò ọ̀nà tá a bá gbà lọ́ta bá ní pòórá wọn bí iyọ̀ bí iyọ̀ ṣe é pòórá mara omi. ọlọ́run kó ṣe wá lẹ́ni rere ọlọ́run kó ṣe wá lẹ́ni rere gbogbo ìgbà kọlọ́run kó yà wá yẹ̀ṣu abánikẹ́dá làwọn lọ́wọ́ wá. ṣe wá lẹ́ni gbogbo ìgbà kọ̀láhùn kó yàwá èso abánigẹ́ ẹ̀dá lọ́wọ́lọ́wọ́ tí ó kúrọ́ rà ẹmà jẹ́ báyìí náà lọ. Wọ̀hún yẹ ni àwọn àánú, wọ́yẹ